محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته so asi sira gbe wa so lábẹ́ báyìí abara sọ̀rọ̀. nípa bó ti ṣe pàtàkì pé kí mùsùlùmí ó gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe pé yóò mójú tẹ̀sìn rẹ̀ nítorí pé ẹ̀sìn yẹn kò náà ní tó pàtàkì jù ní tá a ní nílé ayé wa ń bẹ nígbà tí bá kú anabi wa sallam nǹkan mẹ́ta ló máa ń sìn yàn dé sàárì àwọn nǹkan yẹn náà ni àwọn mọ̀lẹ́bí wa dúkìá wa àti ẹ̀sìn wa ṣùgbọ́n sí ìyàlẹ́nu mọ̀lẹ́bí ọ̀padà dúkìá náà padà ẹ̀sìn tí a gbélé ayé ṣe kò ní padà kí ni dúkìá rẹ ọba máa ṣe pẹ̀lú rẹ ní sàárì rẹ kò sí nǹkan kan tí dúkìá rẹ fẹ́ ṣe pẹ̀lú rẹ ní sáré rẹ wọ́n ní aa láyé yìí ẹni tó lówó tó ṣọ̀wọ́n ẹni tó lọ́lá tó kò tó nǹkan ipò rẹ̀ ju ti gbogbo èèyàn lọ gbogbo àwọn eléyìí ara dúkìá ni tí ilé ló bá ní jantirẹrẹ tó ló bá ní tó pọ̀ lọ jàrá ọlá rẹ ló bu àyà gbogbo ẹ̀ pátá kò síbi tó fẹ́ gbé lọ ibi tá a ti rí ibẹ̀ náà la fi lẹsẹ dúkìá kan sí tó ṣe pé yóò dúró pẹ̀lú rẹ ní sáré rẹ sí ìyàlẹ́nu gan tó bá ti kú tà kú nìsín táwọn èèyàn rẹ àwọn mọ̀lẹ́bí àwọn àyíká àwọn àbátan rẹ àwọn ọmọ rẹ àwọn ìyàwó rẹ àwọn bàbá rẹ àwọn màmá rẹ kápẹ́ wọ́n kú ṣáájú wọn. kótó di pé wọ́n ṣètò bí wọ́n ṣe gbé ọ tí wọ́n lọ sí ọ ńláwọ̀ ó ti máa ṣẹlẹ̀ lórí dúkìá rẹ̀ kódà yọ yà yín lẹ́nu pé a kọ́yákọ́yá ni ẹni tí ń plan pé kó kú tẹ́lẹ̀ ni á rí nínú wa ẹni tó ṣe é pé ó lè ti lọ kó kọ́kọ́rọ́ mọ́tò pamọ́ nítorí àwọn mọ́tò kan wà tó ń fẹ́ mú á rí nínú wa ẹni tó ti jí gbogbo dọ́kúmẹ́ǹtì àwọn ilé tó ti lọ jí kó pamọ́ torí pé òun lè gbà kí bọ́dá kan yànjẹ á rí nínú wa ẹni tí wọ́n máa ma lọ ti àwọn alẹ̀kùn ilé yàrá kan pa nítorí pé àwọn nǹkan kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó ẹ pò ńlọ́fẹ́ mu kọ̀fẹ́ kẹlòmí ò mú mọ́ ńlọ́wọ́ sọma kíkó tó kù yẹn hmm, ọmọ wo ló lè ta fẹlẹfẹlẹ nídìí mọ́tò rẹ tí wọ́n á sọ pé òun fẹ́ gbé mọ́tò yìí lọ bìkan tó bá ti kú táìkù ìyàlẹ́nu ní ọ̀jẹ̀ wípé ìńtẹ́nìkan kan ò lè náwó sí nínú nǹkan àní rẹ yóò di táwọn ọmọ ọmọ tẹ̀ bó ti ṣe wù wọ́n tẹ́nìkan ò sì tẹ́rú tí ó sì ká ìsìn wọn. gbogbo dúkìá tó ló kójọ yẹn ọmọ ìpín ọlọ́wọ́n ọba ó fún ọ lòdìgbà kan ni torí pé tí dúkìá ò bá tán mọ́ ní dúkìá lọ́wọ́ àwọn onídúkìá máa tán mọ́ dúkìá lọ́wọ́ bí dúkìá ti ṣe máa tán mọ́ ní dúkìá lọ́wọ́ náà làdánwò ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله يا مدنيو يا مدنيو pẹ̀lú àdínkù nínú ẹ̀mí àdínkù nínú dúkìá a máa dán yín àti ebi àdínkù nínú ẹ̀mí nínú dúkìá àdínkù nínú ẹ̀mí. bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀lẹ́dàá wa ó máa ń jẹ́ kí dúkìá ọ̀tọ́mọ́ ní dúkìá lọ́wọ́ nínú àdánwò ni latubulawunna fi amwalikum wa anfusikum a máa dání wò nínú dúkìá tiẹ̀ mí dúkìá èèyàn ti máa ní yọba di pé ní ma ìbáyìí náà mà tí o bá ma pé bàbá olówó àdúgbò yìí mo tiẹ̀ ti rí tipẹ́ sẹ́ni tó ń bá sọ̀rọ̀ máa sọ fún akéta lólówó àbólówó àtijọ́ eléyìí wọn ti di tán bẹ́ẹ̀ ni ó ti ní kò ní ma àyè sọ bọ́lá wọn bá ti ṣe ṣe tí dúkìá máa tán máwọn dúkìá lọ́wọ́ nù tí dúkìá ọba wa tán mọ́ ọlọ́tò fi kú ìwọ́ tán má dúkìá lọ́wọ́ ó kù láì jẹ́ pé owó rẹ̀ tán torí ẹ̀ ló ṣe jẹ́ kí tẹ́ bá ti kú láì bùkátà àwáàzì owó ti di tẹlómìí kìí ṣe tiẹ̀ má torí gbàtọ́ wà láyé ń gbà náà lówó ń jẹ́ tiẹ̀ ìgbà náà ló lè ní control lórí ẹ̀ àmọ́ tó bá ti sọ pé o ti kú báyìí owó ti di tàwọn míì kódà kó tó di pé o kú kápẹ́ dúkìá ọ̀tán mọ́ ọ lọ́wọ́ ìwọ lọ fẹ́ tán má dúkìá lọ́wọ́ gbà wọn bíi anabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wípé ayyu sadaqati èwo lọ́lọ́lá jùnú sàrà anabi ni an tatasaddaqa. وأنت صحيح شحيح ترجو الغنى وتخشى الفقر كنت ترى sàrà ní ìgbà tó ní àlàáfíà tó sì yá hàn nítorí kí gbogbo èèyàn pátá ilẹ̀ mi jíjá hàn bẹ́nu ẹ̀mí rẹ̀ lọ́lọ́run ẹlẹ́dàá fi sọ pé. ومن يوق شح نفسه فأولئك هم المفلحون ẹni tó lọ ń bá là lọ́wọ́ ahun ẹ̀mí rẹ̀ àwọn eléyìí lẹni tó jèrè torí pé kọ́lá kó ṣe pé ọmọ rẹ lọ fẹ́ fún lówó kó ṣe ìyàwó rẹ lọ fẹ́ fún lówó kó ṣe bàbá àbí ìyá rẹ lọ fẹ́ fún lówó wàá máa rí nǹkan kan ní ẹ̀mí rẹ tó ń ah, owó ìpọ̀ wọ́n fún wọn tó bá wọn tó o bá gbìyànjú láti kó ahun ẹ̀mí rẹ ń jánu ó rí pò nílé fún wa lówó tó tówó. torí ẹ̀ lànà bisalòlá àdìsílẹ̀ sọ pé anta tasaddaqa wa anta sahihun shahih kó o ṣe sàrà nígbà tó lálàáfíà tó sì jẹ́ ikú ọjí ahun tarujul ghina wa takhshal faqr gbàtọ́ ọ̀ràn kan kò ní owó tó ń sìn bẹ́ẹ̀ ròṣì gbà náà ló yẹ kó máa ṣe sàrà má lọ lára o má fi sàrà rẹ tó ṣe dọ́là nítorí pé Ọlọ́run ọba ló ní àlàáfíà òun ló sì ní káàrí òṣèyàn Ọlọ́run ló ní sẹ̀mí òun ló sì ní kéèyàn ó jókòó olè lálàáfíà lónìí kó dípọ̀ lálàáfíà lọ́la tó bá ti kọ́ lálàáfíà àmàgàn òfin ṣẹ̀rí àkọ́gbà pé kọ́ náwó rẹ̀ torí pé lásìkò yẹn wọ́n lè jẹ́ pé wọ́n ṣèdájọ́ lé ọ lórí pé ọpọlọ rẹ̀ ọ̀dájú pé ń ṣiṣẹ́ bó ti ṣe yẹ má a wàá sọ pé mahjurun alayka li safa ó ti dẹni tá a dínà kó lè dówó rẹ̀ ná nítorí pé o ti ń ṣe dìndìnrìn gẹ́gẹ́ bí ọmọdé kpolóró tó yẹ pé ọmọ tó bá ní owó kàkà kó fowó ṣe nǹkan tó dáa ó lè jẹ́ pé kúlíkúlí ní ó two hundred thousand rà wọ́n wá sọ pé ah two hundred thousand naira pé ah, actually mo láìkí kúlíkúlí gan ni ah o láìkí kúlíkúlí gan wọ́n á lọ ra kúlíkúlí two hundred thousand ó dájú pé kò sí bó ṣe lè láìkí kúlíkúlí tó kó o tó jẹ tán yóò ti rọ̀ kúlíkúlí sì le ló wọ́n á lọ kó two hundred thousand naira ti táì àfi kọ́ lọ họ́dà rẹ̀ ń bì dà. eléyìí túmọ̀ sí pé tí ìyẹn náà bá ti wá di pé ó ń ṣe àárẹ̀ àgbàlagbà òfin ṣẹ̀rí àsọ pé kò ní lè ná owó rẹ̀ bó ṣe fẹ́ máa anábìíní tó ọba lọ sára rẹ̀ lára tó fi wá di pa rẹ̀ dé wọ́n á sọ pé ẹ fún lágbájá ní nǹkan báyìí ẹfún tàmẹdọ ní nǹkan báyìí anabi sallallahu alaihi wasallam ni mo yọrọ alẹ lẹnu bàkàdé kan alẹ fúlàní owó yẹn ti di tiwọn tẹ́lẹ̀ náà láì sí kù torí ẹ̀ ló ti jẹ́ pé ìwọ tó yẹ pé ẹrú à ń kó nǹkan ilé ayé jọlọ wà láyé fún okú àṣedànù okú àìlérò nítorí pé nǹkan ilé ayé tó ń kó jọ kò ní bọ́ ọ lọ síbi kankan ọ padà fi sílẹ̀ fẹ́ni tó bá ṣẹ́kù ni má wàá jẹ́ kó mú ọ gbàgbé ibi tó ń lọ dúkìá kan ò sí tí ó dúró pẹ̀lú rẹ̀ ń sàrè àwọn mọ̀lẹ́bí rẹ̀ ń kọ́ ẹ̀gbọ́n mi igi lẹ́yìn ọgbà aláàánú mi ha ó sì wá lọ fi wá sílẹ̀ kí la tún fẹ́ máa dúró ṣe láyé lẹ́yìn ikú rẹ̀ irọ́ tó yẹ kí yọ di àmàlà lálẹ́ gan kó tó sùn yóò sì máa pọ́n tìlà ah, àpamọ́ yìí díẹ̀ ìwọ tó ń sunkún lẹ́ẹ̀kan sáré tó ń sọ ikú ibo lẹ́gbọ́n rẹ lọ kí lẹ tún fẹ́ máa ṣe láì ọ̀wá ń sọ pé pàmò sáfi sínú ẹ̀yìn wá sí pé àmàlà yóò yí díẹ̀ torí ẹ̀ tí ìwọ ọba mọ̀ tún máa báwọn èèyàn ti ṣe rí ó ti sì ṣe pípọ̀ jù ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́nu kò dénú wa ipò tí wọ́n sọ pé àwọn tí wọ́n sin o ò tí ì débẹ̀. ìrẹ́ ló ṣe jẹ́ pé gbogbo wọn náà lọ sórí tẹ́ pẹ̀lú rẹ̀ kọ́lá àwọn tó máa ní ẹ̀sùn ẹ̀sùn àwọn ọmọ olóòkú ni àwọn bàbá àwọn màmá ajé bàbá bọ́ wájú ẹ̀yìn ajé bàbá bọ́ wájú ẹ rò pé nǹkan gidi ni tó bá ti di pé wọ́n bo òkú mẹ́lẹ̀ta wọ́n ní ẹ tọrọ àforíjì ẹ̀bẹ̀ lọ́wọ́ kó fún létí fọ̀ allahumma ghfir la allahumma thabbit ṣé ẹni tó kó yín lọ bá ti lè yọ ọsẹ báyìí kálukọ́ mẹ́jà fara ló kù ẹ̀ka ẹ̀yin àbúrò rẹ̀ ẹ̀yin ẹ̀gbọ́n rẹ̀ bó lẹ́yìn náà lọ ẹ bá nájú díẹ̀ sí ah, ẹ̀já máa lọ lé ẹ̀já máa lọ lé ikú àlùmọ́tò ó túmọ̀ sí pé mọ̀lẹ́bí rẹ̀ kò sí tí ó dùn mẹ́nìkan bá takú tó lóun ò ní lọ́lé wọn ò ní lọ́lé tó ikú àfi kó mú náà lọ ní bá ń jẹlẹ̀ ń kúkú ní bá ń jẹlẹ̀ ń kúkú sáré wo sáàtì má dé di sáré ń sáré o mo bá fẹ́ jẹlẹ̀ ń kúkú ẹ mú lọ bí tíyan gí wà kọlọ gbàgbé dáadáa kọ ọrẹ ogbó yọ mọ wọn rẹ bá a ti lọ sórí tẹ́ńdọ̀ kan ẹnìkan kò ti sunkún kan lọ títí o ìgbàdá adi pé kálukú yọ ọsẹ kálukú fẹ́ máa lọ ilé lọ́ba takú sí ìdìsáré lọ́ba jókòó nígbà sunkún bá dá mi bá dá mi bá dá mi bá dá ah, lágbájá ìwọ ọkùnrin láàlú fẹ́ sọ fáwọn obìnrin tá a bá délé sàbí ẹ kẹ́nìkan ọmọ bò ń sọ kẹ́nìkan ọmọ bò sọ kò sí wàhálà a bá sọ fáwọn èèyàn pé kálukọ́ lọ́mọ wọn ẹ fi ilẹ̀ kálukọ́ lọ́mọ wọn kálukọ́ ọmọ lọ́mọ wọn nígbà tó rí pò nìkan ló ń kú bẹ́ẹ̀ lọ́ba tún dìde à jókòó ń bẹ̀ kẹ́ ẹ máa nájú wọ̀dá rẹ̀ máa nì tó <laughs> kíákíá ló náà lọ́jọ́ ìmọ̀tò kí mọ́tò tó tẹ́ lórí tí bàálù bá fòun iṣẹ́ wọ́sù àkàràmọ̀kọ́mọ́lá ẹ̀rí ké dúkìá yín ò ní dúró tì mọ̀lẹ́bí yín ò ní dúró tì àmọ́ iṣẹ́ tẹ gbélé ayé ṣe yóò dúró tì iṣẹ́ ń wálẹ̀ ń sá fún iṣẹ́ òun lẹ́ ń ṣe tí ọ̀dà ṣe radarada palapala ìníṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ yìí ṣe sẹ́tì yẹn lè gbé pàdé ọlọ́run àìrónú páàpù ó ti pọ̀ jù nínú sẹ́tọ́mì yẹn ń ṣe àìrónú pé wọ́n ṣèṣirò fún wa òun ló ń hàn jù nínú ìgbésẹ̀ tọ́mì yẹn ń gbé ọmọ èèyàn ọ̀dààmú pẹ̀lú báwo lọ́lọ́run ó ṣe rí nínú sàárè tonti kpọnà yẹn lè dàn án sọ fún wa pé yá ayyuhal ladhina amanu taqullah wal tanzur nafsan ma qaddamat lighad wattaqullah inna allaha khabirun bima ta'malun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyọ Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run o kó ní kálukú yín ọmọ wo kí lòun ṣe é lẹ́dọ̀ lòun ọ̀la náà ní gbẹ̀ndàlùkìyàmà àti ráyé gbé lọ́mọ èèyàn máa ṣe àtàsè èèyàn ní máa ṣe àṣerọrùn wọ nítorí pé ayé yẹn ẹ̀tànjẹ ti pọ̀ ń bẹ̀ jù ó máa ń tàn yìnrìnyìnrìn lójú àwọn ẹni tí ń gbé bẹ́ẹ̀ gbogbo nbari nbara wọn ó máa ń dá lórí báàsì kólé ayé jọ ni wọn èyí sábà ronú pákó ẹni tó bá yẹ kó bá ń ṣiṣẹ́ oṣù nínú àwọn èèyàn before retirement kò ní ronú pé kúlẹ̀ wá kọ́dà tí retirement bá tún tó tọ́gbọ́n bá ṣe dá sí ọjọ́ orí tó fi wọṣẹ́ wọ́n bá dá sí i wọ́n máa wò pé ikú ò ní kanlẹ̀kùn fẹ́ni bọ́dì tó jẹ́ òṣìṣẹ́ ìjọba ṣáájú kó tó di pó rìtáyà bàbá tí wàá lè sún ọjọ́ tá a lò ń di iṣẹ́ síwájú sí i àbí òye wa bẹ́ẹ̀ láàpẹ̀ láyé sí i tọ́ba lọ gba rìtáyàmẹ́ǹtì lójijì àbá o lè mẹ́sì tọ́dún méjì tó fi kú orí bàbá alágbájá orí alágbájá àwọn ti kú immediately tí wọ́n retire báyìí ni màlẹ́kà kúde àwọn ọmọ rò pé bẹ́ẹ̀ ni ẹ̀yin tá àti sísẹ́ ìjọba náà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n máa rò pé ilé táwọn ń kọ́ yẹn àfi káwọn parí ẹ̀ táwọn ọba tètè parí rẹ̀ so ikú ò ní tètè dé àwọn gbọ́dọ̀ kọ́lé nìkan torí pé nu mẹ́jẹ̀mú táwọn bọ́ọ̀lù ń dá onífàwọn ọkọ̀lé láyé abẹ́ gbọ́rọ̀ ọkọ̀léláyé ó sì kọ́ tán ẹkùn ok tẹ bá ọkùn ẹkọ ẹkùn ọ wá gbé bẹ́ẹ̀ lọ gbélé sàárì ọ̀pọ̀lọpọ̀ máa ń ròyìn pé òun ò ní kú àfi tóun bá lóru ọdún tí bàbá òun tọ́lọ̀ ń kọ lẹ́lẹ́mìí gúngùn tóun náà bá lóru ọdún rẹ̀ after all bàbá òun lọ ọgọ́rin ọdún òun ti tẹ̀sẹ̀ wà ní thirty five so eighty minus thirty five equals to forty five so roughly roughly ó sì ṣẹ́kù forty five fún láyé sẹ́yìn ká jẹ́ńdà kan náà wọ́n jọ gbà wáyé pẹ̀lú wọ́n jọ gbà wáyé pẹ̀lú bàbá rẹ̀ ọjọ́ kan náà wọ́n jọ kọ́ fún wọn ó ti gbàgbé pé lójú ayé bàbá tó lo eighty yìí lọ́mọ kan ti kú lọ́mọ oṣù mẹ́jọ nínú àwọn ọmọ bàbá yìí ó ti gbàgbé pé nínú ọjọ́ ayé bàbá tó lo eighty lọ́mọ kan ti kú ní forty five lọ́mọ kan ti kú ní thirty ọlọ́run á dáwọ́ sí ọ wá nírú kádàrá ti bàbá rẹ ló mú wọ́n á máa jọ pín bákan náà ni. sòtá bá ronú pé tá a bá lọ àkọ́kọ́ lílọ tiwa kò pé ká parẹ́ ayé ò parẹ́ odijọ́ tọ́lọ̀ ń bá sọ yìí pé ayé parẹ́ tí ayé bá parẹ́ nítorí ikú ẹnìkan ni ó kí ayé yóò ti wá sópin nítorí ikú ànábì wa Muhammad sallallahu alayhi wa wa sallam a ikú ànábì ga púpọ̀ bánabi wa ti tóbi tó bọ́lá ọ̀bẹ ẹlẹ́dàá wa ti ṣe gbé sípò àpọ́nlé tó ọlọ́run ẹlẹ́dàá wa ọgbẹ̀mí ànábì sallallahu alayhi wa wa sallam nílò rò pé ọ̀sẹ̀lẹ̀ ńjọ́ tó bá kú gánà. ọ̀pọ̀lọpọ̀ ni ó máa sunkún rọ́ ló kọ pé kù rẹ̀ dùn tí ó sì máa rẹ́rìn. ẹlòmíràn ọmọ kọ́ lọ mú ọ kó tó délé yín jọ̀ kọ́ lọ mú lórí ibú wọ́n ti gbà wọ́n Zabani àti Ramu báyìí láì jẹ́ kó rí nǹkan tí ń ṣẹlẹ̀ tó bá ti wá dẹ́balẹ̀ tó bá lẹ́la yóò bá lẹ̀ fún. ó sì ti ń bá ó ti ń bá ọ̀rọ̀ àti burúkú bọ̀ lórí rẹ̀ kó tó di kó délé o. nígbà bá débẹ̀ tẹ́ ní wọn bu sẹ́kún wọn mọ̀ kó lọ pa irú ẹkún tí Yorùbá máa sùn nù tó kù kàbá gbogbo ẹni tó bá wà ẹ máa sọ wọn yóò sùn eléyìí náà sùn eléyìí sùn bí ìgbà tá ń ìwé pé èmi kọ́ mọ pa o àwọn kan sì wà tí ń sọ yín náà só sunkún lóòótọ́ sí ò sunkún náà sún <laughs> eléyìí fi hàn pé gbogbo orú àwọn ètò ẹ̀tọ́ àwọn màmá màmá lọ́wọ́ jẹ́ pé lásìkò tí wọ́n máa ń yan àgbàdo ni wọ́n ti ra àgbàdo wọ́n máa di àgbàdo bọ̀ ni ọ̀rọ̀ rẹ̀ wọ́n máa sọ tó tún máa bu lótí bá nàbì ni bẹ́ẹ̀ yẹn bá ti kú sọ̀rọ̀ rẹ̀ láì dáa torí pé ó ti lọ bá ní tó gbélé ayé ṣe yóò bá wọn mọ fẹnu sáta rẹ ni ó sì máa jẹ gúgúrú wọn máa jẹ pa wọn máa jẹ àgbàdo gbàtí wọn bá ti wá bẹ́ẹ̀ délé nǹkan àmọtí súnmẹbẹ àmọtí súnmẹbẹ ọsọ kókó àgbàdo rẹ àti súnmẹbẹ o mọmọ kò lu ẹ lọpàá o kọdà ẹ pẹ̀lú mi ra rọọbù lọ́wọ́ ni tí wọn gbọn rẹ jù torí mi ọkàn máa wá náà ní pé lórí rọọbù. wọ́n ti sọ báwọn ti ṣe fẹ́ máa ti délé òun pé ìyá kan tó lóun dáadáa pé kò lè la ilà ilà la ọmọ mọ́mọ́mọ́ <laughs> yóò bá lẹ́wù so torí ẹ̀ gbogbo ẹ̀ lórí rọ́ lórí irọ́ ẹjọ́ wọn tún jáde kẹfẹ́ tẹ̀lé wọn pẹ̀lú kámẹ́rà nǹkan mi láti rí tí wọ́n tún máa ṣe ẹ̀ ráwọn ẹni tí kú dùn ikú ẹni tó kú wọn ló dùn àwọn wọ́n sì ń gba dírámà ṣètò wọn náà tó bá kú tiẹ̀ náà ní yàtọ̀ àfi tó bá yí padà tó ní jẹ́ yorùbá mọ́kò tó kù tó sì fèsì tó báwọn yorùbá ṣe rí nu ẹ̀tàn jẹ́ burúkú ẹ̀tàn jẹ́ burúkú torí ẹ̀ ẹ wá wò wọn tí wọn náà bá ti jẹ́ ní tó ti slack tó dúró ti ẹ̀sìn òdodo kó tó di kó kú wọn ò ṣèwèrè lẹ́yìn ikú ẹ̀ àwọn tí ń sunkún mùnáfìkún àwọn náà ni ó tún máa gbàgbàdà kaná tí èèyàn bá kọjá gbabi tí wọ́n gbé gbogbo agbada kaná tí wọ́n gbé gbogbo apẹ̀rin tí wọ́n gbé kaná lórí tìrìtì tẹ̀tọ̀ lẹ́yìn ń rò pé bóyá máa ń ṣe máa ń ṣe lu bòmí ni pé bóyá wọ́n ń ṣe máa lọ lé ọkọ ni. kẹ́sọ̀ kutu ẹ̀kọ́ àjọyọ̀ ni ó irú eléyìí lá máa rí ó. àjọyọ̀ báwo ìgbé ìbàdàn rẹ̀ lẹ́sẹ̀ ẹ̀dẹ̀ màálù mọ́lẹ̀ ẹ sì gbé gbogbo apẹ́ kaná òkú là ń ṣe àjọyọ̀ náà ni tí ọba jájọyọ̀ ẹ lùzù bàbá yẹn tó fẹ́ lùzù owó ẹ gbádùn nítorí tí ẹ bá gbádùn ẹ bá dé kófò ọmọ lọ́nà kan kọ́ ọmọ lórí ẹ̀mí ìwọlẹ̀ tó fẹ́ máa gbá pẹ́ kaná sí sínú yín dùn ni àbọ̀kàn yín bàjẹ́ torí de eléyìí àwọn náà ni ó tún wá máa pe eléré lórí pé òkúkú ẹ jẹ́ ká yọ̀ ẹ jẹ́ ká dunnú bí pé bàbá yìí kú ó tiẹ̀ lọ ó fi wá lọ́rùn lẹ̀ ìyá yìí kú abọ́lọ́wọ́ ẹ̀ wọ́n á sọ fáwọn eléré bí wọ́n máa tẹ kọ̀ǹgọ́ málù àwọn fẹ́ ká yọ gbọ́ kọ́ràn ọmọ àpò àwọn sòkú dádì àwọn àwọn sòkú mọ́dà àwọn bẹ́ẹ̀ ni yorùbá rí àwọn oníbọ̀ọ̀rọ̀ bóyá ya burúkú ń jẹ ọba yìí wọn oníbọ̀ọ̀rọ̀ bóyá dánwò eléyìí tí ò lẹ́gbẹ́ ń sọ̀kalẹ̀ sí ọ lásìkò yẹn kọjá tètè ṣàánú ara rẹ kọjá ni tó di ó ti ẹ̀sìn òdodo tí ó sẹ́kù kọ́ nínú sàárì rẹ má jẹ́ kó tán dànù ayọba fẹ́ràn ìtànjẹ wàláhì ó ní sílọ àwọn kan sì máa súnmọ́ wọn tún máa tàn dànù ọ̀rọ̀kẹ́ eh, bàtà yìí tẹ̀ tí wàá dá fún abá ọ̀run náà dá darí ẹ̀mẹ́ta ni kò kókó ọbànújẹ́ fún yín tó dẹ́ni táyé bá ti yẹ ọ̀run gbọ́dọ̀ yẹ eléyìí ó ti tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ́ wọ́n ti kún kèfèrí wọ́n ti kún kèfèrí torí pé kí ni wọ́n gbélé ayé wọn ò sí lọ wọ́n kún kèfèrí wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n takùtọ̀ lọ ọlọ́nkọ́ má sì àwa ní kèfèrí títí jẹ́ oyé gbogbo èèyàn lẹ̀ ṣáájú kó tó di pé okú pé mùsùlùmí lè ní ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ń gbàgbàkúgbà ní ìsìlè jẹ́ kẹ́nìkan kó fi lọ́kulọ̀ kó fi lọ́ mi lójú ayé mi ẹni tó bá sì dánwò lẹ́yìn ikú báyìí báyìí ni kò rí fún un kó ti jẹ́ kó yé wọn lẹ̀ yóò bẹ́ẹ̀ gbọ́rọ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ tó bá sọ pé tí wọ́n bá kú tó sì ti máa rí bítọ̀ wà fáwọn alágídí ni wọ́n àwọn fámílì ẹ̀ ó ń fẹ́ ni wọ́n tí wọ́n bá kú ẹ̀sìn mi nílànà Islam ẹsì lọ sinmi sórí tẹ ẹnìkan ọgbọ́dọ̀ ti torí tèmi gbàgàdà kaná o ẹnìkan ọgbọ́dọ̀ ti torí mi sọkú mi dájọ́ yọ o ẹnìkan ọgbọ́dọ̀ ti torí pé mo kúkọ lọ pé lérè o ẹnìkẹ́ni tọba wa ṣe ń tọ́ta pé léyìí báyìí báyìí ni kò rí fún ọlọ́run kò jẹ́ kí ayé rẹ̀ kó rúru rárá kọ́ rárá rúru kó ná ọmọọmọ sẹ̀kàn jẹ́ tí ìwà bá mi ẹ̀rí kò gbogbo lẹ́yìn wọ́n gbọ́ náà sí à mọ́tẹ́ máa sọ pé ẹ̀bẹ̀rù ọlọ́ ẹ̀bẹ̀rù ọlọ́ ẹrántí pé yín ló kù á yòówó ní gbọ́rú eléyìí pèsè wọ́n lọ́ ẹ̀sẹ̀ sọ fún apá àná àwọn tó bá ti fi àwọn àwọn ọ̀rọ̀ tó lámì tó bá ti fi lélẹ̀ tí ò bọ́ gbọ́rọ̀ hmm. bí bàbá kan ṣe ṣaláìsí lù kàn ọlọ́lọ́ mọ torí gbà yẹn kò tí ì sàgbọ́ yẹ ẹ̀sìn àwọn àti ìdàgbà gángbà bàbá yẹn ó wá sọ àsọtẹ́lẹ̀. So àsọtẹ́lẹ̀ nípa Ọlọ́run ló mọ ibi tó ti rí àgbọ́yé ó ní kọ́dà ilé haúsá ni wọ́n á jẹ́ yorùbá wa wọ́n á ní tó ń bá kú ẹnìkan kan kò gbọ́dọ̀ gbé nǹkan kan kaná nítorí ikú òun bàbá wa rẹ nìkan tó sà ìgbọ̀rọ̀ gbogbo tí máa ń lé ọlọ́run má jọ̀wọ́ ọba ọlọ́run mẹ́jọ pẹ́ mẹ́jọ jìnnà tó ní òfin wa bá mi. wọ́n yọ àwọn mọ̀lẹ́bí rẹ̀ lẹ́nu dánwò sẹ́mi pé àwọn amúnitakotọ́ ọlọ́run ti pọ̀ jù. sírú aláàjì ni ọ̀hún àkù tẹ̀wá ní ti sàrà. sẹ́ni tí máa ń ha yín lẹ́nu ni ẹ yọ bàbá eléyìí ti ṣépè kalẹ̀ àwọn òṣìṣẹ́ tán láti tẹ́rí gbà nílé wọn ṣe dá torí wọ́n ní ẹsẹ̀ gìrìgìrì ńlẹ̀ à ń jọ̀fẹ́ à ń jọ̀fẹ́ kú ilé dá ẹ̀ gbóúnjẹ kalẹ̀ ẹ̀sẹ̀ ká ẹ̀sẹ̀ àjọyọ̀ yàrá fẹ́ dúró sí. látàrí àwọn àṣàkáṣà tí Yorùbá ń bá ká ẹ rí i pé tókù bá ti kú àwọn èèyàn oríṣiríṣi ni ó múra wọn wá àwọn tó ń pera wọn láàfà ó múra wọn wá ẹ tí bàbá ẹpẹ̀lẹ́ ti mọ̀mọ́ ẹkú ara fẹ́ra ẹ̀yìn wọ́n dá akànníká wá béèrè ni síjọ́ kẹta lẹ́sẹ̀ ni àbíjọ́ kẹjọ àgógójì ọjọ́ so wọ́n fẹ́ mọ̀ wọ́n lè ti síìzì ọjọ́ yẹn so that ẹ nílé pàápàá mi ẹ̀rọ àwọn olólùfẹ́ òkú tẹ́ pé àwọn wà ń jọ láti wá pawó ó tún ti di nǹkan táwọn èèyàn tún ń ṣe ìdíje lé lórí wọ́n fẹ́ gba òde mọ́ra wọn lọ́wọ́ tó bá dijọ́ yẹn wọ́n lè pa àwọn fẹ́ ṣe kínní kan alfidà fidà ò bá o sẹ́yìn tí ẹ ronú ìtumọ̀ rẹ̀ rí náà ni yóò bá lẹ́vù ṣé fidà ò làwọn máa kù náà kí lẹ gbọ́dọ̀ kù náà ẹ bá wa pé kí alẹ́ nu ti ọ̀ sí a nà fìdáwù ṣé wọ́n pè bẹ́ẹ̀ àbí wọ́n máa fi aráàfin kan kún ẹlòmíì lè sọ pé fìrìdáwù fìrìdáwù sọlédè lárúbá fìdá ìràpadà tẹ́ bá lọ jagun tẹ́ wàá mú àwọn kan lẹ́rú gun. فإما منا من بعد وإما فداء المن هو الفداء هو القتل هو الاسترقاق هو ضرب الجزية هو فني تابات مولا رجل وكانوا مارون إلو لوري ووم كيكاسي كويلو عن رجل fìdáhùn jẹ ó ní pé àwa ti mú kèfèrí lójú ogun àwọn náà mú mùsùlùmí lójú ogun a lè fi káfìrí fi gba mùsùlùmí padà yéé sì ṣe dandan kí nọ́mbà ọ̀dọ́gba ó lè jẹ́ káfìrí kan la mú wọn ni kí wọ́n fi tú gbogbo mùsùlùmí tí ń bẹ lọ́wọ́ wọn lẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ á pa ó kì ta bá pa àwọn náà pa tiwa àbí wọn ní pa òkè ta ni bẹ̀rù kú jù àwọn kèfèrí ni bí kí wọn náà lọ wẹnu tirẹ́là kọ́ o àmọ́ àwọn kèfèrí àwọn ọ̀fẹ́ kú ti àlẹ́ wọ́mí na wala tajidannahum أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر ألف سنة وما هو بمزحزحه من العذاب ayò àmàrú. ọlọ́run ní ẹ̀rí pé àwọn ní ń sojú kòkòrò jù láti ṣèṣẹ̀mí gbogbo bí sẹ̀mí náà bá ṣe burú tó wọn fẹ́ kú. ọ̀kan ni wọ́n máa ran kan bí kóun lè lu ẹgbẹ̀rún ọdún láyé ọlọ́run ní tá a bá wá fún láǹfààní kó lu ẹgbẹ̀rún ọdún láyé kò ní lè kò jìnnà sí ìyà ọlọ́run tó bá kú lẹ́yìn ẹgbẹ̀rún ọdún náà. ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé ìgbà tó ti jẹ́ pé àwọn ọ̀fẹ́ kù wọ́n gbà pé ká tú ọ̀kan nínú àwọn táwọn amúlẹ̀ káwọn ò fi tú one hundred thousand mùsùlùmí táwọn amúlẹ̀ wọ́n ń pelé yẹn ní fìdá á fi tiwọn á fi ra tiwa padà fìdá ò yẹn ìràpadà ní jẹ́bẹ̀ ọ̀dà nísìnyí ẹnìkan ti kú báwo làá ṣe fẹ́ rà padà ìyẹn ni kíkà pé wọ́n ti ní kó máa lọ náà afẹ́ wa rà padà kọ́ wà lìjẹ̀nà sóṣèṣì à tó bá yẹ kó ṣeéṣe kẹ́ máa dáràn sóni tẹ́ bá ti kú ṣe bẹ́ẹ̀ nìkan rà yín padà lọ́wọ́ náà sóṣèṣì kò ṣeéṣe ìwọ ní ìsìngbà tó wà láyé wàlẹ́ sọ́dọ̀kọ̀ wàlẹ́ sọ́lá irọ́ ló ń pọ̀rọ̀ lọ òfijọ́ kan kọ̀rọ̀ ọlọ́run lódodo rí òfijọ́ kan pẹ̀sìn ọlọ́run lódodo rí ó ṣe sọ láti fọ́lọ̀ wọn bá rí ọ̀rọ̀ akùnkín náà fẹ́ ṣe fọ́ daràn tí ó wúlò fún kò sí. rárá ní kìíní kan fìdá o kẹsà sàfúrú lọ́gọ́rùn dáìláì lọ́lá ọgọ́rùn àṣọ láti fànàbí ọgọ́rùn lílùfàtì wọ́n lè fàtì dí àwo fìdá òní wọ́n di àwo ẹ̀dàláìlù wọ́n di gbogbo àwọn bídí àbúrúkú kódà kó ṣe pé sọ̀láti lùfọ̀rọ̀ yìí níyà lẹ́ ń ṣe ń bẹ̀ kó ṣe pé kùránì lẹ́ ń ṣe ń bẹ̀ ọ̀daràn ni. ládà kan tẹ́ gbà ń bí òsè man amila amalan laysa alayhi amruna fahuwa radd. kìsẹ́ tó o ṣe tí èso ànábì lọ́pọ̀ láti kó o ṣerú ẹ̀ wọ́n dá padà fún ọ la ilaha illallah ó tún dẹ́sí àsàlátù tá a ṣe fánàbì tún dẹ́sí tá a fẹ́ fi rọ́mọ ìyá wa padà ẹ̀ṣẹ̀ ńlá tí ọba yọ ẹ̀ṣẹ̀ ńlá nítorí pé inna kulla bid'atin dalala wa kulla dalalatin fin-nar ẹ̀dáadáa lẹ́nu lóòótọ́ astaghfirullah ta ló ní kí wọ́n má tọrọ àforíjì fa qultu astaghfiru rabbakum innahu kana ghaffara. يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما كان قال أنتم صفوا أقويك لا إله إلا الله جسد يسفى أفضل الذكر لا إله إلا الله أفضل الدعاء دعاء يوم عرفة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 ṣùgbọ́n náà táyìn gbé gba lọ́sọ̀dà dáadáa lẹ̀ à ń pè ní bid'atun idafiyya kò lè yé yín torí pé ẹ ti sá lè kí o kó tó di pé ẹ kọ́ kí o. ibo wo lẹ́yìn fẹ́ pa kí ló ń fẹ́ kẹ́yìn darawish àwọn darawish nìyẹn owó lẹ́yìn wa owó lẹ́yìn fẹ́sìn wa torí rẹ̀ kò bá jẹ́ bídà kò bá jójú ọ̀nà jahannam kí ló fẹ́ kẹ́yìn àní kí wọ́n ti sanwó dàláìlù kí ni bẹ́ẹ̀nbẹ́ kí ni bẹ́ẹ̀nbẹ́ ju bídíà lọ àwọn ọ̀rọ̀ burúkú àsàlátù tí ò wúlò tí ó tọ̀dọ̀ ọlọ́run wá tí ó tọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wa lẹ́wàá ahùn rí ma ẹni tó ṣépè fókù wọ́n lè pé yá àti ogójì ìníkẹ́ bá wa ké fókù wáyé ìmọ̀ ẹ̀mọ́ tíra àtẹ́ntà máa ń kà lẹ́yìn ìgbà tó máa ka yàtí ń tán wọ́n ní kótóbà yàtí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló kọ́ ọ́ دعاء الفوز العظيم دعاء الفوز العظيم ما راو o bọ́ọ̀ لي nílé kọkàn ما راو ما راو ra o má ra o tó wà lọ dán wò. Hmm. àwọn àwọn sọkúsọ ọ̀rọ̀ shirk nbẹ̀nbẹ̀ tí wọ́n láwọn ké wọ́n gbé fún bàbá imam nígbà tí wọ́n bá ka yàtí tán wọ́n mọ̀ wá ka àwọn ìpéwọ́n nǹkan ní kéèyàn má dàkẹ́ o bẹ́ẹ̀ ni wọ́n ti máa pé eh, kíní kan àdẹ́dẹ́ bíìlù sọdẹ́dẹ́ bíìlù gbogbo àwọn bíìlù bíìlù bíìlù bíìlù sọ́là náà ní jẹ́ bẹ́ẹ̀ bóyá wọn náà ti karú rẹ̀ kó tó rí sùkúù wọ̀ ọjọ́ lọ túbá pé wọ́n ní tí a bá fa tí a ka yà sí ogójì tí a fa kútúbà yà fa gbogbo bùkátà ó tún lè sọ pé eh, wọ́n kẹ́sùrọ́tù mọ́lùkù gbogbo mòbíìlù ẹ̀rọ ń tẹ̀ ń fẹ́ sínú àbẹ́ rí nǹkan mẹ́ láì sápò tó gbogbo eléyìí tó bá kó ti ṣe rí ó túbá ni o ó túbá ni kí tó tún múra sí o ọ̀fẹ́ pàṣẹ ẹ̀gzáàmù kan olódo ọ̀hán lọ ka gbogbo kíní pé ọmọ kan wàhálà bílù sọ̀dọ́dà bílù fìtínà bílù ẹ́ ọkà fẹ́ẹ̀lì bílù so gbogbo orí eléyìí má kà á iná wọn tún wá máa kà fókù tẹ̀lé ìtumọ̀ sí pé gbogbo nǹkan ò lè sòkú kan láǹfààní iná la sọ pé ìgbà tí ẹ bá wò gbèsè ayé àwa Yorùbá lórí kí wọ́n fẹ́ràn ìtànjẹ wallahi ìwọ fúnra ara rẹ ni kò sin náà kó tó kù wọ́n sì fẹ̀sìn yẹn ṣàwàdà mo ní kókó gbogbo mùsùlùmí lẹ́yìn ìgbà tó o bá sí má tó bá ń ṣàdúrà fún ọ yóò máa ṣe déédéé rẹ torí rẹ ńgbà tá à ń ṣe sọ̀látùl jánásà sókùlà à ń ṣàdúrà ni tí wọ́n bá ti ṣiṣẹ́ kájú àwọn wúlò fún ọ yóò wúlò fún ọ tí wọ́n bá jẹ́ pé o ò ṣiṣẹ́ kó wúlò fún ọ kó lè wúlò fún ọ ìwọ ló ti gbìyànjú láti ran ara rẹ lọ́wọ́ kó tó di pọ̀ lọ wàá ṣẹ̀sìn ní gidi ò ní ṣe láwàdà gbogbo mùsùlùmí pátá kò sẹ́ni tó ṣàdúrà fún ọ tó bá ti jẹ́ mùsùlùmí tí ò ní wúlò fún ọ ṣùgbọ́n àdúrà kan ń bẹ tó jẹ́ pé yóò máa lọ bọ́ ọ ní gbogbo ògbà gbogbo ògbà tí wọ́n bá ti ń ṣe nínú ẹni wà waladin salihin yad'u lahu ọmọ rere tí wọ́n ti ń ṣàdúrà fóbi rẹ̀ gbogbo ògbà tó bá ti ṣe yóò máa lọ bóbi mu yóò máa lọ bóbi mu. walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman àwọn ẹni tí wọ́n ọlọ́run ti ń fún wa rò káwọn sàhábò tó kú àwọn ọmọ abẹ́lọ̀ kọ́lọ̀ ń foríjì wa foríjì àwọn ọmọ ìyá wa tí wọ́n síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo ó túmọ̀ sí pé gbogbo mùsùlùmí lè ṣàdúrà fún gbogbo òkú mùsùlùmí kó sì lọ́ọ́ bà ọ̀rọ̀pọ̀mọ rẹ nìkan ni ló lè ṣàdúrà fún ọ tí ọ̀lọ́ bọ ọkọ̀ sẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo mùsùlùmí ó lè ṣe sàrà tí kọ́lọ̀ ń mú ládàá rẹ lọ́ bọ́ ọ tí ó sì lọ bọ̀ alqawli fi sadaqa kalqawli fi du'a nígbà tó yẹ kí tó wá ṣàdúrà fún ọ tó jẹ́ mùsùlùmí ọlọbọ tí mùsùlùmí kì í sọmọ ẹ mùsùlùmí kì í ṣe bàbá ẹ mùsùlùmí kì í ṣe yèékàn ẹ mùsùlùmí kì í ṣe bàtàn ẹ tó bá ṣe sàrà tó níwọ Ọlọ́run lájà sàrà yìí Ọlọ́run mo gun lágbájá mo lọ bá yọ lọ bá. sọ eléyìí túmọ̀ sí wípé ìwọ ló ti wá kọ́kọ́ sánà gbogbo nǹkan yẹn tí òfin ní fọ́ọ̀rù ọjẹ́ káfìrì ọjẹ́ múṣìrì òsín lọ. àdúrà kínní ọlọ́ba ta ni sàrà ọlọ́ba dérò rẹ̀ rárá lẹ́yìn náà ń bí má kalẹ̀ ń bí ewu ọma ọlọ́wọ́ wọn ọlọ́wọ́ dá wọn sí ṣùgbọ́n rú àwọn ọmọ wo lẹ́ ń sáwọn ọmọ yín awuladun salihun ìní wọn ni àbí awuladun salihun sọ́ọ̀dì àti tọ́ọ̀ ni sọ́ọ̀dì ńlọ yẹ kẹ́ máa lé láàrin sọ́ọ̀dì àti tọ́ọ̀ alifu tẹ kọ́kọ́ láyé wo ni máa kọ́kọ́ wá sọ́ọ̀dì ni máa kọ́kọ́ wá sọ́ọ̀dì ni dù ẹ má ti nínú kọ́ ọmọ ọjọ́ ọmọ dáadáa àbọ̀ máa bú ọmọ dáadáa ní sọ́ọ̀dì sọ́ọ̀lẹ̀. ọmọ abú ni kí ni tọ́ tọ́lẹ̀ tó àwọn ọmọ táyìn ń bí òun bó wọn rí oníkàlùkù kọ́ máa bira rẹ̀ léèrè agbọ́pẹ̀ ń struggle masha allah la quwwata illa billah ẹ̀rọ ara ìsì ilé àtẹ̀wà sá agbọ́pẹ̀ ń struggle èlùbọ́ wà lè sá sàmófìtà náà gbẹ̀yìn sá agbọ́pẹ̀ ń ta ẹ̀ ń gbìyànjú lónìí ọlọ́lọ́mọ ikẹ́ ti fílẹ̀ fáwọn ọmọ wọn fi jẹun ẹ̀rẹ́ wù sí wọn lọ́rùn and then what? ẹ̀ train àwọn ọmọ islamically. gbogbo struggle yín ẹ̀ ń struggle fáwọn ọmọ ni bí wọ́n ṣe rí nǹkan mú láyé ń bí ẹ̀ dààmú fún bí ẹ̀sìn wọn ṣe dáa. ebi náà ló gbé ọ débi pé tó bá ti wọlé ní ìsìn sọ Yorùbá sọ ọmọ mọ́ sáhọ́lẹ́lẹ́ òyìnbó yìí ni lọ́kàn máa sọ òyìnbó fínrìfínrì fọ́ọ́mà ni where is the cup? Where is your mother? Hmm? I've been knocking the door since. No answer. okay, you Ké irọ́ lásán. Irọ́ lásán. Sẹ́wọ̀n pé bí àlùjáná nù, àbí èso. Irọ́ lásán. So ẹ wá rí i pé ètò yẹ ká mójútó gan àmójútó ìwọ ọmọ mi. Bóòlù ò ṣe ní ìdí nǹkan tí mo fi dá àjọ sí jahannam. Wàláhì àti bímọ ọ̀tẹ́jọ́. Àti sánà kọ́ ọmọ ọmọdé ọmọ jahannam olóṣòro ẹjẹ agbìyànjú fún àwọn ọmọ wa o jẹjẹjẹjẹ lọmọ ọba wà níbi tọlọ mà ìwọ náà lọ ń sá dógungun tó òjò ọmọ ọlọmọbìnrin ìyàwó tó ọfẹ tó òjò ó sùn tó ń lè ká tóun náà ń pè mí náà ìfẹ́ jẹ́ni tí ó wálé ayé tí ó dàbí ejò tó rìn lórí àpáta ejò báwo. èmi náà fẹ́ bímọ èmi náà fẹ́ bímọ ẹ ti wá bímọ báyìí bẹ́ẹ̀ sì wá ní bàtọ́mọ jẹ́ wàláhì iṣẹ́ ńlá ni àti bímọ ọ̀tẹ́jọ́ wàláhì ọ̀nà tẹ́ gbà rí ọmọ yín tó fi jọmọ àlìjẹ́nà wàláhì ló ṣòro ẹ̀yin náà jèrè ọmọ yín tẹ́ bá gbìyànjú wà waladin salihin yad'u la ọmọ rere tí máa ń ṣàdúrà fóbì rẹ̀ ládàrí onítàn ọmọ rere yóò ronú kan bàbá rẹ̀ lójoojúmọ́ ayé yìí yóò ronú kan ya rẹ̀ lójoojúmọ́ ayé yìí ntọ́ yẹ kéèyàn máa ṣe fẹ́ni tó ti kú kò ní ṣaláìsí fún wọn jọ́ kan láyé yìí bóníwèrè bá ń ṣe wèrè jọ́ kẹjọ òkú tásíwìn bá ń ṣe jọ́ kẹjọ òkú kálá ìlérò bá ń sọ ogójì ọjọ́ òkú kálá ìmẹ̀tí kàn tí bá ń sọdọ ọdún òkú ọmọ rere ojoojúmọ́ òkú ló wọ́n máa ṣe gbogbogbò òkú ni wọ́n máa ṣe ṣé gbogbo ìgbà tá à ń ṣàdúrà fúnra wa báyìí tẹ́ bá ti ṣe sọ́láàtì ibẹ̀ ìrántí ara inú àdúrà bàbá mi mo ṣàdúrà fáwọn náà màmá mi mo ṣàdúrà fáwọn náà ọmọ rere nìyẹn. tí ìwé bá wá sọmọ rere tó ń fi gbogbo àsìkò ṣàdúrà fún bàbá ẹ̀ tó ń fi gbogbo àsìkò ṣàdúrà fún yẹ kò ní lọ bá wọn láti ọwọ́ ànábì sallallahu alaihi wasallam láti gbọ́ wà waladin salihin yad'u la torí pé bẹ̀rẹ̀ àdìsí yẹn idha mata ibnu àdámà inqata'a 'amaluhu illa min thalath tọ́mọ ànábì ádámù bá ti kú gbogbo sẹ́sẹ́ máa ń kọ́ ládá fún lórí ẹ̀ kọ́ ládá fún lórí ẹ̀ ó ti pín àfisẹ́ mẹ́ta nínú wọn ò ní yé kọ́ fún lórí ẹ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta ńlọ máa rí tí ń ṣàdúrà fóbi rẹ̀ à ń tírì ní ọmọ wa quite alright kó lè bá àjẹpọ̀ rí sẹ́ à ń tírì ní ọmọ wa kó lè bá àjẹpọ̀ lọ́mọ̀wé jù à ń tírì ní àwọn ọmọ wa kó lè bá àjẹpọ̀ tó máa ń sọ̀rọ̀ páwọn èèyàn brilliant láwùjọ is one of the most brilliant person in this community gbogbo ń tà ń tírì ní ọmọ fún mi bọ̀tún bá ní tani mùsùlùmí gidi àtúnyẹ̀ ọmọ wa fún un òbí máa máa máa ya ọmọ rẹ̀ ya àwọn ọmọ tí wọ́n bá lẹ́sìn mi ìfẹ́ kọ́ ọmọ bá ọmọ yẹn rin o mi ń tírénì yín torí kékeré lè máa jẹ́ pé mọ́ṣáláṣí mọ́ṣáláṣí lẹ́yìn mo máa lọ o àbí òye mi sì tírénì yín ká jẹ́ àbí ṣòkòtò ṣẹfẹ́ o because àwọn oníṣòkòtò pẹ́ńpẹ́ńpẹ́ yẹn mi ìfẹ́ kẹ́ ọmọ bá wọn rin o fáwọn àlàlẹ́ tó bá sọ ọmọbìnrin ni lọ́wọ́ náà wọ́n fẹ́ máa dábò lẹ̀ yẹn ni pé ẹ sì hàn kéènì subhanallahi al-azim òdodo lọ́rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n ní gbogbo ọmọ pátá korongodo adá wọn wọ́n bí wọn sáyé lórí àdámà kí wọ́n jẹ́ mùsùlùmí bàbá àtìyá náà ni àwọn bìlísì àwọn náà ni wọ́n sọ ọmọdé nǹkan míì àwọn ni wọ́n sọ ọmọdé nǹkan míì wọ́n lè sọ ọmọdé yahudi wọ́n lè sọ ọmọdé nasara wọ́n lè sọ ọmọdé ẹni tó jẹ́ pé yọ padà máa bọ iná ẹ̀yin náà kíyèsí torí pé ẹ̀yin fúnra ara yín irú àwòrán bẹ́ẹ̀ ṣe fẹ́ káwọn ọmọ ẹ̀yàn jẹ́ ẹ̀yin náà lẹ́ ń yà ẹ rí i pé àdààmú fún kọ́ ọmọ kọ́kí o tí ọba sì kọ́kí o àdààmú fún ká mú lọ bí tó ti kọ́ ní kí o gidi tọ́mọ ó fi di ọmọ rere tí wọ́n wà lórí sunnah nabi Muhammad sallallahu alaihi wa sallam alẹ́ nìkan mọ̀ ọmọ wa lè kí ó tún máa béèrè ká ẹjọ́ tí wọ́n bá ń ṣe kí ni tí wọ́n ṣe wàlímà wàlímà bá wò ẹ tajẹ́ ni ah, ẹni tí ó gbọ́ ọmọ ayé la fi sílé kí wọn o tí wọ́n gbé wọn ayé tọmọ náà dé mọ̀ káwíyà báríkà rẹ̀ báríkà rẹ̀ òwe báríkà rẹ̀ yá yóò bá lẹ́mù wọ́n lè máa jó láti tàlẹ́ jẹ́nẹ́rà tí wọ́n àwọn olùbàdìrì náà tún tẹ̀lé wọn yóò bá lẹ̀ ókè ìyá ń wọlé mà bàbá ń wọlé mà ọyọ ẹtí Hijiri, hijr súrátù kìnnì ohun ọgbọ́rí ọgbọ́rí láàrin wọlé mà tẹ̀sí ẹni tí ọgbọ́rí bàbá wa ti fún sí yóò rí ké kò ní rí ké wákà kọ́ wọn dé wa ò láǹkà ọmọ olùmọ́bílẹ̀ òwò lọ́ba tán eléyìí túmọ̀ sí pé ẹ jẹ́ ká kíyèsí àwọn ọmọ wa kọ́ lè bá jẹ́ kó wọ́n wúlò fún wa wọ́n wúlò fúnra wọn àgbọ̀dọ̀ gbégbé sí akin gbogbo àwọn àṣà tí o bá máa ń dá àṣà rọ wọ́n lè sọ pé ńgbà tó ń jẹ ọmọ bá jiná kò ní jiná bá yín sàárè ẹ gbọ́dọ̀ fún un nítorí kẹ́yìn tírèènì ọmọ kó lè bá a máa fún yín fùfú jẹ ni ẹ̀ ń tírèènì ọmọ kó lè bá a máa fún yín ráìsì àtẹ̀wà ló fi jẹ́ pé tó ń jẹrẹ bá jiná kò ní bá yín sàárè bàbá bá yín sàárè bẹ́ẹ̀ ni kó gbẹ́bà lọ síbi sàárè yorùbá fẹ́ràn rọ ṣé abímọ kó lè máa fún wa lóúnjẹ ni kí àbàdì ọmọ tó dáyé sọ́nà ò ti ṣe ń tàkù kan jẹ nítorí yẹ kẹ́ máa fojú sùn lára ọmọ yín ó yẹ kọjá gbogbo màtíríà yẹn ọmọ ọjọ́ màlìjẹ́nà ọmọ náà jẹ́ ẹni gidi muhammad sallallahu alayhi wa wa sallam. tí wọn náà lè sọ pé alihamudulilayi èmi mo bí eléyìí ẹ wo dáadáa tí ń ṣe fẹ́ sìn oríire rẹ nìyẹn oríire rẹ nìyẹn kìí ṣe pọ́nmọ ọ̀rọ̀ akàwé tán di kèfèrí ọmọ ti dọ̀gá tán kò sí lọ́ọ̀ma ọmọ da síwájú infest Islam ṣe yẹ̀yẹ́ kí alẹ́ fẹ́ sọ pé again nínú alẹ́ fi máa gbọ́ Baba kan kú ọfọ ọmọ mẹ́jọ sáyé actually méjì nu wọn ti di kòfàr tẹ́ bá wọ àwọn tó di kòfàr wọn lè máa wò pé àwọn náà kàwé jù àwọn náà lajú jù kò ní da fọ́làjù tọ́sọ̀yàn di kèfèrí kò ní da fún ká ń lọ òfò tó gbé wa jahannam méjì nínú wọn tó di kèfèrí actually wọ́n ti ní ipò ńláńlá wọ́n rí i pé kò fìtì ipò yẹn pé káwọn tún máa ṣe islam ma because ó dìsígò àwọn in a gathering káwọn máa sọ pé i'm muslim <laughs> kò ní dìsígò rẹ láti wọ jahannam actually àwọn méjì tó di kèfèrí yẹn sọ ọ̀kan ni wọ́n joyè sọsẹsì mọ pé lóye pàápàá ọba ọjọba lórí gbogbo èèyàn ni ó ní kí islam ọfọ ọmúra yìí táwọn pé kò ní dáa fóyè tọ́padà sọ́dọ̀ máa jahannam èyí bàbá kan náà ń béèrè ń jẹ́ òní wọ́n ní bàbá yẹn wá mọ́ṣáláṣí sẹ́sì mọ̀ pé àwọn ọmọ ẹ̀sìn wọ́n láyà àwọn ọmọ àlọ́ba bàbá mọ́ṣáláṣí nù kí ló dé tẹ̀yìn wá ẹ̀ sì ń tẹ́ni síwájú ilé wọ́n á ní tó ṣẹlẹ̀ ni pé ayé òye kan sílẹ̀ lágboolé àwọn ó sílẹ̀ ni o <laughs> so òun sì ń wo pò ní oyè yẹn tọ́ sí tó ń bá wa máa lọ mọ́sálásí ẹ̀rù ń gbà wọn pé àwọn ẹni tí ò fẹ́ kó wọn dórí oyè wọn wọ́n lè sọ ògùn sínú ilé fóun àtẹ̀wọ̀ pé inú ilé ní ọmọ sùn gbogbo ìgbà sá kò ní lọ bí sẹ́ máa torí oyè òfò oyè àdánù oyè wo náà wọ́n máa jẹ́ Yorùbá lẹ́bù tí wọ́n yí ọ̀sẹ̀ bọ̀ wọ́n á nígbà tí ẹ̀rù ti ń bà òun lòun fi ń ṣe sọ láti dà tó bá déyè tán ṣé yóò ṣe sọ láti mọ̀ kọ́dà bó ṣe àṣe dànù òun forí kalẹ̀ fún Ṣàngó ọ̀ ń bọ òòṣà pópó òun pe alágẹ̀mà òun sì ń bá wọn bọ òkè Ìbàdàn òòṣà ògìá. wọn bẹ nù nǹkan wọn náà bá wọn sìn Ọ̀ṣun Òṣogbo ọ̀gbẹ́yìn nínú àwọn olúwa rẹ̀ sọ alẹsẹ Allahu Akbar kí màlẹkọ rẹ ẹ wọn ni mushrik ó sì ti sọ pé Allahu Akbar ẹ wàláhi torí di eléyìí torí pé Islam yẹn òun kọ kó tún bí mà tó o bá ti tàì Islam rẹ ti torí rẹ̀ ká kíyè sára tí wọ́n fẹ́ fààyàn ni pé kálukú ọmọgbà tó ń kú o kálukú kọ́ wa gbọ́dọ̀ máa ṣèpalẹ̀ má de kú wọ́n bẹ nínú ẹni tẹ́mi rẹ̀ ó gùn wọ́n bẹ nínú ẹni tẹ́mi rẹ̀ ò ní gùn lọ títí wọ́n bẹ nínú ẹni tí ò tiẹ̀ ní dóòrùn mọ̀ yàtọ̀ sóṣùpá tí ó fi lọ kúrò láyé yìí ká pé kò sí tàbí ṣùgbọ́n a kù náà ẹnìkan bíi anabi Muhammad sallallahu alaihi wasallam léèrè nípa kú bíi pé ẹn títí gbà olè yẹn lè kú kìnnìkan ah anabi sallallahu alaihi sọ pé ẹ dì mú sẹ́ni gbogbo àwa tá a wà ń bì ọgọ́rùn-ún ọdún kò ní í dé bá wa láyé láì jẹ́ pé gbogbo wa ti kú òdodo ni ó ní gbogbo ẹni tó wà ń bì àti gbogbo ẹni tí ń bẹ láyé lónìí tó ń sọ̀rọ̀ níjọ́ yẹn. tabari hundred years sóni ẹ bá kí gbogbo wa ti lọ àwọn míì ní ọwà tó bẹ́ẹ̀ láyé rí jàmá bí yẹn bá gùn lẹ́mìí títí ọlọ́njọ́ kan náà táwa ń jókòó à ń rori ńjọ́ kan pé àwọn tó kù kí ni tiẹ̀ ṣẹlẹ̀ sí wọn so that àwa náà fi jẹ́ pé a múra a sì máa ṣe dáadáa a sì máa tún àárín wa àtọ́lọ́wọ́n ẹlẹ́dàá wa ṣe lọ́nà táwọn ọkùnrin tí mo bá kú lónìí alihamudulilayi ojoojúmọ́ ayé ká máa wò bẹ́ẹ̀ pé tí n bá kú lónìí tí n bá kú lónìí alhamdulillah eléyìí ni ò ní jẹ́ ká kábàámà sábà kú mo tó bá yẹ pàǹkà ńlọlé ayé ayé nìkan náà la fasikó wa àti gbogbo ẹ̀mí wa la fílẹ̀ fún kò síbẹ̀ yẹn ó ṣe kú tó ní kábàámà torí rẹ̀ abẹ́lọ́wọ́n ba fún gbogbo òkú mùsùlùmí tó kú lórí pé ń ṣe ọlọ́wọ́n ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn ó sì gba anabi Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ pé ìránṣẹ́ ọlọ́ni òjíṣẹ́ ọlọ́ni ó sì sin lọ́run lódodo títí tó fi fayé lẹ̀ abẹ́lẹ̀ ńkọ́ lọ́n bá àforíjì wọn ọlọ́run kó bá kẹ́ wọn kó bá gẹ̀ wọn ọlọ́run ẹni dàá kó bá síjú àánú rẹ̀ wò wọn èyí tó bá ń bẹ nínú kẹ́ nínú wọn ọlọ́run bá ṣàlékún kẹ́ ẹni tó ń bẹ nínú dààmú nínú wọn ọlọ́run dákun bá gbé kúrò fún wọn àwa náà gbogbo gbàtà bá wà láyé ọlọ́njà máa bẹ lórí islam gbogbo gbàtà bá gbẹ̀mí wa gbẹ̀mí wa lórí al-iman ọlọ́run lè dá wa ṣàánú wa ká tó kú ṣàánú wa lẹ́yìn ikú wa foríjìn wa níjọ́ gbẹ̀ndàl qiyama subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Abalẹ̀ ní tó bèrè kò Alaikum salaam. Kò lè ṣe ṣe. Àkókò ẹni tí bá máa ṣe sọ láti wó tèrè lóòrùn ìraka mẹ́ta tọ́lọ́yìn lẹ́dàá wa wá ní kó sún gbàgbé lọ́jọ́ kan ó lè san padà bí àsìkò ọ̀bọ̀ha ṣùgbọ́n mẹ́rin ní oṣù ànábì máa ń ṣe mọ́kànlá ṣùgbọ́n tó orun bá gbé lọ ó máa ń fi méjìlá dì nígbà tí ilẹ̀ bá mọ́ ẹ sì kàn kún èyí tẹ́ ẹ máa ṣe ẹ sì ṣe pẹ̀lú àníyàn wirdul yẹn kí sọlá tí mo máa ń forú ṣe tí ń ṣe wọn ni mo ń ṣe yìí. ẹni tí ó wá ṣe sọlá tó duha tó fẹ́ ṣe sọlá tó duha tó sì fẹ́ san gbèsè wítìr wọn lè wọnú ara wọn láéláé nítorí pé gbèsè kò gbọ́dọ̀ wọnú ìjọsìn míì káwá ṣe méjèèjì papọ̀ pẹ̀lú àníyàn kan wítìrì yẹn ti di gbèsè àgbọ̀dọ̀ papọ̀ kódà ní ìsìnká pé rakata alifajr ọlọ́run kọ́ pé kéèyàn jì lásìkò wọ́n ti ṣe kọ́mà lọ́ba sáré wá mọ́sálásì ó ti wá ṣe rakata alifajr èyí tó sì yẹ kó pàjẹ́ torí rakata alifajr khayrun min ad-dunya wa ma ó lórí ojúlé ayé àti gbogbo ohun tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọwọ́ afẹ́ ṣe sọ̀látò bọ́hà ó lè ṣe méjèèjì papọ̀ pẹ̀lú àníyàn méjì nítorí pé ọ̀kà àti alifájìrì ti di gbèsè gbèsè kì í wọnú nǹkan míì káwá ṣe pọ̀ ẹlẹ́yìí jẹ́ ọ̀rọ̀ sùn. ó lùzù mẹ́mórì kó tó di pókú kò wá sẹ́sìn mà ẹ̀ tó bá jẹ́ pé gbígbó tó gbó ó jẹ́ kí làákà rẹ̀ kú lára rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá ti mú gbogbo nǹkan kú lórí rẹ̀ tó bá kú ní tó ṣe kó tó di pé làákàyè sọnù kúrò lára rẹ̀ ní láti ṣe dájọ́ fún un islam ló ṣe dìgbà náà àjọ kí mùsùlùmí ló kú kìí sin lọ́hùn tóbi di pọ́pọ́lọ́ rẹ̀ kò ṣiṣẹ́ má àní ṣe sọ láti sílá torí kèfèrí ló kú ó pàtàkì ó ya wèrè náà ni tó jẹ́ pé kó tó ya wèrè ìmọ̀ sílọ̀ kìí fẹ̀sìn ṣeré tó wá kú lórí wèrè mùsùlùmí ló kú kótó ya wèrè kò sílọ̀ tẹ́lẹ̀ náà ó sì bàlágà káfìrí ló kú eléyìí jẹ́ bó sinmi bẹ́ẹ̀ náà ni dada ń díndín tó yẹ pé kó di dada ń díndín náà gẹ̀rẹ̀ ó máa ń sin lọ tí wàá dada ń díndín ó ti di náà gẹ̀rẹ̀ tòró náà yàtọ̀ sí wèrè eléyẹn tó bá kú lórí bẹ́ẹ̀ kí ló ṣe kó tó ya bẹ́ẹ̀ ni láti ṣe ìdájọ́ fún islam ní ṣe kó tó dìbò àwọn a sì sọ láti sílá torí mùsùlùmí ló kú kìí ṣe sọ láti tẹ́lẹ̀ náà ó sì ti bàlágà káfíìrì ló kú naam sàlẹ́kùn èyí ń di mùsùlùmí lẹ́yìn kú o mo rò pé yé wa kú lọ́daràn ọwọ́ akutẹ́ wa ní mùsùlùmí kú ń bọ́ ń bẹ̀ ta ló fún sàtífíkẹ́tì naam. Wa alaikum salaam. kọfẹ́ẹ̀sì kò sí yàtọ̀ ní kì í ṣe kọfẹ́ẹ̀sì láwọn akẹfẹ́ rí. tẹ́lẹ̀ ńkọ́ tẹ́lẹ̀ ńkọ́ káfìrí náà tún nù ó ti káfìrí bá ìṣèkèfèrí ni. ẹ kò yọ ṣẹ̀ṣẹ̀ wọ Islam nìsín ẹ má fi lẹ ẹ sọ pé yọ ṣẹ̀ṣẹ̀ wọ Islam nìsín torí ó ti ṣèkèfèrí tó bá wọ Islam nìsín gbogbo sọ láti tí ò ṣe tẹ́lẹ̀ ó ti di nǹkan tán fagilé yóò á sì new file tọrọrọ tó sọ ti sọ di kèfèrí ntẹ́tùn padà lọ bá sọnù so yóò sì new file innal islam yajibu ma qabla islam máa ń pa gbogbo tó síwájú rẹ̀ rẹ́ pẹ̀lú kó ti ṣe kèfèrí nìsín we are now opening another new file tó bá ti wọ islam tó bá yẹ kí sọ láti àkọ́kọ́ ló sí lẹ́yìn tó wọ islam lọ́lọ́run bá pa inshallah yóò wọ àlùjànnà ilé ìjẹ́bù síjà alex dáadáa mọ̀nà yóò wí ìgbà náà ni ó tó wọ islam padà irun wọn pọ̀ bàjẹ́ láwùjọ yorùbá yìí tí wọ́n sin lọ kọ́dọ̀ kan tó ń sọ pé bọ́lá tó ń ṣe ṣe mùsùlùmí ká pẹran súnà ẹran kìnnì kí la fẹ́ fi sí wọ́n pẹran fún káfíìrì náà wà lẹ́kùn sí ọ̀rọ̀ tó mọ̀ ní ẹgbẹ́ àyíká ọmọ ní orí ọ̀tọ̀ lómi ọ̀tọ̀ ní jíjẹun ànábì ẹ jẹun lórí ìdúró ànábì ẹ sì jẹun rìn àmọ́ omi ànábì mú lórí ìdúró rí àmì ìtọ́wọ́pọ̀ jù ọ pé máa lóso mu mi àwọn olùmọ̀ sọ ìtọ́dọ́gba jù ni pé mímu mi tó mú mi lórí ìdúró ńṣe ló ṣe bẹ́ẹ̀ láti fi hàn wá kọ́tọ́ ìmọ̀kè sọ ni súnà o àmọ́tọ́ ìtọ́jẹ́ súnà ni kẹ́ ẹ máa lóṣò mu ni ẹlẹ́yin ìjọba. Aleykum salaam. Ah, òun bí sẹ́ńkà fara àwọn èèyàn náà ti di káfìrí òfin ọlọ́run ọba ni pé idha qala al-muslimu li akhihi al-muslimi ya kafir faqad ba'a bihi ahaduhuma tí mùsùlùmí bá sọ fún ọmọ ya rẹ̀ mùsùlùmí pé wọ́n kèfèrí kẹ́ni tó pè ń kèfèrí ó bá jẹ́ kèfèrí ó ti rú ó léwu gbogbo àwọn takfiri yà tó dájú ní pé wọ́n máa ń táwọn sọ wọn sì máa burú tó wà so aburú tó wà ń bẹ̀ nípa àwọn gan-an ti sọ̀rọ̀ àwọn di kèfèrí látàrí ìsọkúsọ lẹ́yìn náà kí lọ fẹ́ fi ṣe kọ́ máa pa àwọn mùsùlùmí kèfèrí àwọn eléyìí wàyídì ìyà là ń pè wọ́n ẹ̀yìn ojú kan náà fi ń ríran ojú kejì ti fọ́ ẹ̀yìn ojú pé wa man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannamu. خالدا فيها وغضب الله عليه ولعنه وعد له عذابا عظيما إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا إيران آية تلي تلي من في إني كالعوان يرو آه، يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحة عسى ربكم أن يغفر عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ونيرنا bí kò gbóná kò fọ bàjẹ́ kò tà làwọn máa rí bí àwọn ọ̀gá wọn àwọn khawarij àtàwọn mọ̀tẹ́sílà ẹ sì rí tó bá kàfàrà gbogbo èèyàn tán oní òtún padà kàfàrà ara rẹ̀ ntí máa ń ṣẹlẹ̀ nù àwọn láàrin ara wọn ní ẹ rí i pé àwọn náà tún máa kàfàrà ara wọn wọ́n lè pé ó gbóná tó má láì sẹ̀kọ̀ wọ́n tún kó fọ́gà wọn so wọ́n pe ọ̀gá ti flag láì sókun ṣòkòtò so wọ́n làwọn ti kàfàrà rẹ̀ tó náà bá tún wó sùsù yóò kó gbogbo yín gan fi jahannam so ẹ dákun tó rọ lọ ìjọ lẹ fẹ́ ṣe léyìn lẹ àní màníkẹ lọ wá àwọn olódo lásán tó ọdẹ sí mà so àwọn kàkún pé tó bá ti mọ àwọn yẹn èyàn ò sì ní máa kàfàrà èèyàn àfi kó jẹ aláfojúdi onígbèraga torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní tó mú káhàn rí ó lè sí láti máa kàfàrà àwọn èèyàn òun tí wọn pe nobody is something so nítorí rẹ̀ yóò máa pẹ tani tani lẹ́yìn ọkùnrin kan káàfin so ẹlòmínú ọgá lè kàfàrà èsì àtẹ̀fọn tẹ́sí máa ń yọ lẹ́nu bá pé káàfin tẹ́fọn bá jẹ́ báyìí káàfin àbí òye wa so láti sọ́tẹ̀ tí wàá ń ṣe èèyàn mélòó lè fi rí mú wọnú ẹ̀sìn Islam tẹ́ǹkan bẹ́ẹ̀ sì ń jẹ́ lásán ọjà ìbùsùn ìdádúpẹ́ pẹ̀lú wọn ò sí láyé mọ́. Naam. Hmm. Nàlẹ́ kùsùn. subhanallah ẹ mú wa ni ẹ mú wa fáwọn tó lè bá sọ̀rọ̀ ó jẹ́ pé gbogbo wa gbìyànjú kó tó di pé ọ̀ wá sọnù tí wọ́n á sì mọ̀ pé àwọn òbí rẹ̀ bá jẹ́ mùsùlùmí gidi ẹ̀ tún pàkíyèsí wọn nítorí tó bá lọ ṣẹlẹ̀ tẹ́ ìbànújẹ́ ní ọ̀jẹ̀ fún nǹkan tí ń ṣẹlẹ̀ ńgbà míì ọkàn lè já dànù sallallahu yẹn àwọn ọmọ mi wà ní ìsìnì tí wọ́n lọ sáwọn schools tí wọ́n pè alhamdulillah lórí kí wọ́n wọ jilbab kódà ẹlòmíì tún bojú, a máa ń bẹ lọ́n gbogbo gbà pé ọlọ́njọ́ jẹ́ pé tòrọ lọ́n làwọn ọmọ yìí fi ń ṣe nǹkan ṣe yìí torí àwọn ìṣẹ̀lẹ̀ púpọ̀ ti ṣẹlẹ̀ tí ń fi hàn pé àwọn míì wọ́n ń dẹ̀ máa ọmọ wà ní ìsìtọ́ yẹ pé ọkọ fẹ́ torí kọ́ wà ní institution nísìn bójú ṣùgbọ́n sí ìyàlẹ́nu ìgbà tọkọ fẹ́ tán tí wọ́n jọ ń gbé obìnrin yìí padà ó padà yọ gbogbo jìlìbáà padà yọ gbogbo òbòjú nítorí pé àwọn òbí influence ẹ̀ lẹ́yìn tó ti rọ́kọ tí nǹkan tó yẹ kó o ṣe nìyẹn kọ́dà àwọn òbí yẹn tún sọ pé bóyá islam ti ń ṣe gan ni ló mú máa wọ gbogbo aṣọ tí wọ́n àwọn ọ̀faramọ́ islam gan mọ́ mùsùlùmí làwọn náà sì pèrè àwọn. torí ẹ̀ ló ti jẹ́ pé tí wọ́n ti rá àwọn ọmọ tá ń lọ school tá ń múra dáadáa mímúra ẹ̀sìn islam wàláhì èèyàn máa bẹ lọ́nkọ́ ọlọ́njọ́ jẹ́ pé torí ọlọ́run làwọn máa ń ṣe ń ṣe nǹkan yìí torí pé àwọn nǹkan ti ń ṣẹlẹ̀ ń bá yẹn lọ́kàn jẹ́ a ní a àtún máa gbọ́ kóbìnrin mi náà jìlbáàbù ní wọ̀ wọ́n wọ́n ka pé tún ṣe zìnà kọ́lá àti fi ṣe húdà wọn bó ṣọra rí tí wọ́n sọ́ọ̀dì wọn dáadáa tí wọ́n mọ̀ pé wọ́n wọ jìlbáàbù wọ́n sì ṣe zìnà ẹ tún ti fẹ́ ṣe léyìn tó gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ẹjá bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá o gbogbo ní àmà ń ṣe pátá ká mọ̀ pé ẹ̀sìn làwọn ṣe ntí ọbẹ̀ sìn wájú àgbọ̀dọ̀ ṣe tó bá mọ̀ ká ṣẹ́wó bá nìwọ mọ̀ wọ sọ islam mọ̀ bà image islam jẹ́ ẹ̀yin náà mọ̀ sọ táwọn aṣẹ́wó máa wọ̀ mọ̀ wọ aṣọ tí wọ́n fi wá máa fi àwọn ọmọ mùsùlùmí mú tí wọ́n fi máa rò pé gbogbo wọn irú àmùsùà àṣìbàjẹ́ bíi tiẹ̀ ni wọ́n mọ̀ bòkọ islam jẹ́ wọ́n máa ń sọ pé mọ̀ bòkọ bàbá rẹ̀ jẹ́ torí ọmọ ọba àdáràn ló ṣe ló kọ tiẹ̀ sókò islam láwọn àmọ́ òwúrọ̀ tó bàjẹ́ abọ́fẹ́ tẹ́ ilé ìtumọ̀ sí pé tó o bá ti wá sẹ̀nsì à má tanra rẹ̀ dànù ìtumọ̀ jìlbáàbù tẹ́ rí yẹn púpọ̀ ìbàjẹ́ rí mi sá oníranù má súnmọ́dọ̀ mi àpọ́nlé àtẹ̀yẹ ní kẹ́ ẹ máa fi wò mí ọlọ́run ẹlẹ́dàá ńgbà tó ní kí wọ́n wọ jìlbáàbù ó ní dhalika adnā an yu'rafna falā yu'dhayn ní tó kéré jù nù tí wọ́n fi dá wọn mọ̀ pé àwọn obìnrin mùsùlùmí làwọn eléyìí tí wọn ò fi ní fara ní wọn. torí kẹ́ni tí ń wá ara nù tí ń wórí ibú yóò fẹ́ káwọn ọmọ bọ́ òhò ni yóò fẹ́ kọ́ ọmọ wọ̀wọ̀kúwọ̀ ọwọ̀wọ̀kúwọ̀ wọ́n fọ́ gbọ́ǹdì òun bínú kí ló fẹ́ kí wọ́n ṣe fún ọ náà. ìsì bá wọ mínísítẹ̀tì jáde tó gbé pátá jáde tó wá ń rin ìrìn bíi kìlómítà méjì àlọ àbọ̀ tí ń ṣèṣe káwọn èèyàn máa pe òun tó fi wá lọ tó fi délé ẹnìkan ṣe ṣìṣì ẹ dákun yóò bínú àbí òní bínú yóò tún lọ bí àwọn ọ̀rẹ́ rẹ pé bóòlù ẹsẹ̀ ń ṣe pákéjì náà wọn ò pe mí láì ṣe pé ẹ léjì fọ́mọ torí pé òun náà ọmọ tó wá àmọ́ wọ nígbà tó ti gbé jìlbáàbù wọ̀ àpọ́nlé ni kọ́lẹ̀ ẹni tí ó fi ọ lẹ́ni tó wù láti fi ọ wàlá ẹ̀ náà mà tì í yóò máa bẹ̀rù kó má ka òun má bi tó ń bá ti ń bọ́ sọ̀rọ̀ kó má pèsè ìsìnkú ńlanu bọ́dà yìí. àmọ́ táwọn náà bá mọ̀ pé ń ṣe ló ń gbìyànjú àti wá bó ṣe fẹ́. wọ́n kàn máa sọ fún ọ ní pé sọ́bọ́sọ́ ayẹ̀kọ́ àpúròtì ẹ̀nu tí ètò wa jẹ́ pé pátá lọ́wọ́ àbí ṣòkòtò kékeré tani ó sọ pé ta lọ́wọ́ àbí kí wọ́n máa kọ̀ fóun pé tèso ń ranù níwọ́n náà eléyìí túmọ̀ sí pé ẹ dákun ẹ má fi àbàwọ́n kábàwọ́n ẹ má fi yí aṣọ àlẹ́ ìsìn Islam tó bá múra nímúra mùsùlùmá jẹ́ kí wàá rí ọjọ́ ti àwọn mùsùlùmá tí wọ́n bá sì ń sọ fún ọ tó ọ̀gbọ́ tó ṣe tí wọ́n ń le tani má fi ọmọ Pọ́ọ̀lù títa ní ọ̀dà ń gbọ̀ báyà tí ẹnìkan ní ọ̀dà ọgbà ìwọ gan ni sọ ma ní kí wọ́n lọ pé ìyá bí ti rí wa ìwọ lọ yẹ kí wọ́n pè lọ́jọ́ ọgbà wàláhì ọgbà ó sì dájú pé ó wà islamically oriented mùsùlùmí kí ló fẹ́ sún mùsùlùmí mọ́ káfìrí káfìrí máa ń máa máa rùn ni ní ìròpẹ́yìn tí ní experience bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn kẹfìrí wọ́n máa rùn ni nítorí pé ọlọ́run sọ pé innamal mushrikuna najasun ni àwọn ọ̀sẹ̀ bọ̀ jẹ́ nǹkan kan bí ìbá sẹ̀gbìn kì sí ẹ̀gbin ara o ẹ̀gbin ẹ̀mí ẹ̀ ní gbọ́ náà wọ́n bá gbọ́ kẹ́ ẹ rí pé ní freedom kan sí kèfèrí kọ́dà kọjá pé ẹjọ́ wà lójú kan náà ẹ máa rí pé ara yín ó ń kó tì ẹ fẹ́ súnmà àmọ́ mùsùlùmí ọmọ ìyá yín ẹ rí tẹ́lẹ̀ ní freedom sí inú yóò máa dùn pé you are my brother in Islam tòótọ́ ọ̀bá tì ní feeling yẹ ìmánì rẹ wò wọ́n bínbín wọn lọ bá pọ́ọ̀lù kí ló fún ọ ó rò mẹ́fọ̀ fún ọ ni nígbà tí èsì pọ̀ gbádùn àánú ṣe mí fún ẹ wá gbà torí pé àwọn experience tún wà àwọn ọmọ mùsùlùmí tán kó sí wọn lọ́wọ́ nítorí wọn padà fojú wọn rí ọkọjá àbíkí àfọ so wọ́n sì máa ń train àwọn ọmọ lẹ́yìn wọn wọ́n ní kí wọ́n bá ń wá àwọn ọmọ mùsùlùmí tí wọ́n bá fẹ́ wọn lẹ́rọ̀ àbí táwọn bàbá wọn bá kọ̀ láti fi wọn fún wọn wọ́n máa fún wọn lóyún so that àwọn tún máa sọ àwọn kan di kan yóò láàrin wa lọ́nkọ́ sànù wa ẹ nísìnyí àwọn mùsùlùmí kan wà tí ń fẹ́ àwọn kọrin yó àwọn ọkùnrin tí ń fẹ́ kọrin yó ń yàwó ṣé ọkọ ọlọ́padà rí steering dìmú dáadáa ni àbí ìyàwó bàtúrò rẹ̀ nítorí ṣẹlẹ̀ nu wọ́n bàtúrò rẹ̀ ni ọmọ mùsùlùmí kì í gbọ́rọ̀ ibi abẹ́tí wọn lè wo lọ́lọ́ ṣèyàwó fáwọn tó náà padà di kọrin yó ó ṣòro ọ̀kan béèrè ó ní ẹ ah, actually eh, òun òun fẹ́ kọrin yó òun jẹ́yàwó fún kọrin yó so ìgbà tí ó wá ṣẹlẹ̀ nísìnyí ó lé òun ó lé òun ọkùnrin lẹ̀ so actually ìgbà tó òun fi fẹ́ yẹn òun sì ń ṣe Islam òun lọ òun á mọ kí ló kí ló máa ṣe nísìn mo ní kọ́kọ́ lọ túbà tó lọ́ọ́ dara burúkú yan bó ṣe sọ̀rọ̀ nǹkan inú bí mi tí o bá ṣe pé fóònù mi mo ń lọ ìbá lẹ̀ mọ́lẹ̀. Ah, kí ló wá lọ kí ló wá lọ tó fi lọ sí ìyàwó káfíìrì. actually òun náà regret regret kọ ńgbà wo ń bẹ̀ òun ti bímọ mẹ́ta ah wàhálà nǹkan ìbànújẹ́ ẹ tó wọn ṣe ìdà ìdà kìíní ó ṣe ìsìbra ká lè mọ pápá òbí rẹ mọ́ kò sí dọ̀tí ń bẹ̀ mà kò sì má jẹ ọkọ kan má jẹ ojúnà tó fi lọ fẹ́ mùsùlùmí kí làwọn bàbá rẹ ń wò ó láwọn náà kì í ṣe kí wọ́n gbẹ́sìn yé gà ọmọbìnrin kan òun náà wá láti stéètì kan báwọn ó wá sí ó lòun wá sí húdà wọn bùsùn òun èsì ṣe mùsùlùmá ọwọ́ mọ́ṣáláṣí lọ́dọ̀ àgbọ̀mọ̀ wá tí wá wá dẹ̀nlẹ́kọ̀ọ́ mi tí wá lọ ó máa ń pe nọ́mbà mi ẹ dákun sá òun fẹ́ rí yín ni òun náà wà bí lẹ́kítọ̀ tẹ̀sí ní ìsìn òun fẹ́ rí yín ni àwọn ò lè rí mi o ibi tó ti lè rí mi aago báyìí kọ́ yọjú kọ́ yọjú o ó tún wá wá húdà wọn bó ṣra mi ìgbà tó wá húdà wọn bushra mi ó tún wá pè nọ́mbà mi bàbá mo fẹ́ rí wá mo ti sọ fi tó ti lè rí mi ẹ̀rù ń bà mí nì tàbí òmu pé kí ni ó bá sọ history rẹ̀ fún mi ah wàláì mo fẹ́ sunkún bàbá òun màmá òun mùsùlùmí ni wà ó ń ti lọ fẹ́ ọmọlẹ́yìn pọ́ọ̀lù nù àti stéètì òun lòún ti wá lọ́kọ́ ńlẹ̀ yìí ó ń ti bímọ mẹ́ta ọkọ yẹn ti kú fún òun á máa lálàá njojúmọ́ máa rí ọkọ kọrin yóò yùn bí mo á sọ pé kó wọn máa ka kí ó báyìí fóun torí ibi tó ń dé òun òun rí pé kí ó ló wúlò ń bẹ <laughs> kí ó kọ wáàzì ni <laughs> oníṣetọ́ni ló ń fún ọ lálàyé la wọ́n mọ̀ pé kí ó wúlò fún láyé sá àlùkìyàmọ̀ ló ti wá wúlò fún nu jahannam ó ní òun náà wàá mọ kí ó torí ńgbà tó ń fi fẹ́ gbogbo kódà tí ìgbà tó ń wá lẹ́kọ̀ọ́ gbogbo tí mò ń sọ nípa Islam òun kàn wo bí kéèyàn ó dúró bì kí èèyàn máa wo nǹkan ránṣẹ́ bíi máìlì mẹ́ẹ̀ẹ́dógún gbogbo ẹ̀ ló ń ti gbàgbé nísìnyí ẹjọ sọ́nà kan wà tó ń file tó ń file gbàrọ̀ mo ní kò ṣe sí lónìí lónìí kò kú òní vicinity tó wà kò kó àwọn ọmọ rẹ ó di stéètì rẹ àwọn bàbá rẹ̀ màmá rẹ̀ ìhà wọn kọ sí wọn ní à nígbà wọn ti rí pé wà rẹ̀ da àwọn ọmọ ọmọ fòun fún wọn à wọn tún bàjẹ́ ní ìsìnkú sèvù rẹ̀ àtọmọ rẹ̀ níbi àtiwọ́ná ló bá ní ẹ ilé táwọn ń gbé àwọn jọ kọ́ ni ilé kìnnì àmàsílẹ̀ àlùjáná lákòókò alẹ́ tí kọ́kọ́ lára rẹ̀ nọ́ọ̀sì ọ̀hálẹ́lẹ́ òní ò le ọ̀sà ti parí conversation rẹ̀ ẹ dákun ilé ilé ayé tí ò ní jẹun wà àlìjánà ilé àlìjánà tẹ́lẹ̀ náà ní kírímà tó níyì kò níyì kọ̀bọ̀ torí ẹ dákun ẹ jẹ́ ká sọ islam wa ọ̀nà tá a rìn tá a fi padà dó lórí ibú ẹ má jà rìn o tabalẹ̀ nìkan tó fẹ́ máa rìn ní gbèrígbèrí ibi tí ó ti yọ lórí ibú ẹ jẹ́ á gbìyànjú láti fà á tọ́ba ju agbára wa lọ tọ́ ọlọ́run ọba ó pa ti gbìyànjú tí wàá tá a lè gbà ṣé irú ọmọbìnrin yẹn gbìyànjú tẹ bá ba sọ tí ọba gbọ́ ẹmu wa so kódà bá tún fi arrange tẹ lọ ra àwọn òbí rẹ̀ sọ pàtàkì because nǹkan ọba ti ṣẹlẹ̀ ó sì lè gbin ó sì lè ṣeéṣe kíyànjú kọ lápá lára rẹ̀ ju káwá dúró kọ ṣẹlẹ̀ lọ ìbànújẹ́ ńlá ni ọjẹ fún wa náà wà lè kú sọ. kà ní díẹ̀ sẹ́yìn fẹ́ jóúnjẹ wọn ni àìmọ́ máa béèrè béèrè ń darí kí ni fẹ́ fi ṣe subhanaka allahumma wa bihamdik ashhadu an la nítorí tó fà ní pé ẹ rí i pé àwọn ní ìsìn àwọn láyà jù yín lẹ́yìn ọ̀ láyà kankan wàláì tàláì ẹ̀sìn yìí ń gan ẹ̀ kákún nítòsí ṣẹlẹ̀ sẹ́yìn mùsùlùmí lè ẹsẹ̀ ọba ni lọ́kànjẹ́ oníkẹ́yìn ò believe wípé ní islam lọ́la wa ọ̀pọ̀lọpọ̀ ìpele pé wọ́n ń ṣe iyèméjì wọn wá dìsùn sẹ́sìn tó wá sí tó fi wà lìjánà àwọn ọmọ tí wọ́n ń tewúrẹ́ wọ́n fún mi ròyìn kan wọ́n ní kọrin yóò kàn ń gbélé àbí táwọn pọ̀ sí àwọn á fẹ́ fa ojú rẹ̀ mọ́ra sí ọ̀dọ̀ Islam ìyá yẹn onìkan wọn ọ̀rọ̀kọ pẹ̀lú rẹ̀ rí ó sì láwọn ọmọ wọn á ní gbogbo àwọn gbà táwọn pẹ̀ràn léyà kálukú á mú tí ẹran ti dọ́sọ̀ wọn dájọ́ fún un wọn lọ yà wọn lẹ́nu sẹ́nìkan bá ti gbé tiẹ̀ dé ọjọ́ gbé nǹkan mi ń jẹ́rú ẹ o màá dànù ni o ah, ó ṣe láyà burúkú bá ẹ̀yin ti wá jẹ́ pé ẹ̀yin yọ̀lẹ̀ burúkú pẹ̀lú ẹ̀sìn so ẹ̀yin bùn ọ̀lẹ́bùn tẹ́lẹ̀ wọ́n náà bùn ọ̀lẹ́bùn tẹ́lẹ̀ ó wá fẹ́ fóúnjẹ ó fẹ́ ti tàn ọ́ tó fi máa wò ó pé kí ni wọ́n ń ṣe tó burú ẹ̀ mọ̀ túmọ̀ oúnjẹ ni ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀bùn ni so yọ́ọ̀ máa pa ìkórìíra tó ní sí kófúrú rẹ̀ ó fi máa wò pé ah, after all ẹjẹ́ á fi gbogbo ẹlẹ́fọ́ lọ́n ọmọ aná tí ó wọ̀ náà lọ́n mọ́ àwọn agbọ́n alára àbí òye so <laughs> subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. الله أكبر الله أكبر الله